ẹ kẹ́bọ̀ padà sórí ètò wa ètò yìí ó dá mi lójú pé ẹ̀yin náà ti rí gbogbo nǹkan tá a ti sọ nínú ìṣòro tá à ń sọ pé ó máa wáyé ní ọjọ́ márùn-ún yìí ẹ gbìyànjú kẹ́ wá bàbá nínú olúwa ó yá òórùn tuntun yìí máa ti sà ó yóò ṣiṣẹ́ agbára nínú ayé wa o. àmín. ó ní ohun tí ọlọ́run fẹ́ fi ṣe ìṣòro ọjọ́ márùn-ún ni márùn-ún dúró fún oore ọ̀fẹ́ ó dúró fún àánú ó dúró fún ojú rere oore ọ̀fẹ́ àánú ojúrere nǹkan tí márùn tọ́ka sí nìyẹn olúwa dẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni rẹ̀ ó ní lọ́dún eléyìí eh, ìjọba tuntun wọlé báyìí gbogbo èèyàn tuntun náà ó kàkùn náà ó ń gbìyànjú wò ó òórùn tuntun tí yóò fún àyànmọ́ rẹ ní ìtumọ̀ mo ti sọ pé kò kàn ṣe pé ká da òróró tí a fojú rí òróró agbára lọ́rọ̀ ìdáwọ́lé ọlọ́run hmm. àṣẹ rẹ̀ láti òkè wá láti òkè wá tó máa ń gbé ògbó jáde sọ́ọ̀lù ò mọ̀ wípé òun ọba ẹ̀mí ọba wà nínú òun hmm. àfìgbà tó dé ọ̀dọ̀ Samuel ní ẹ̀bùn yẹn tó jáde lára rẹ̀ ẹ̀bùn tó farasin nínú ayé rẹ̀ agbára ẹ̀mí yóò gbé jáde ní àkókò yìí lágbára ìjọ̀dọ̀ àgùntàn ìṣòro ọjọ́ márùn yóò bẹ̀rẹ̀ CAC Mount Zion number four Adégbọlá street ó wà ní Ìkẹjà long gangan ní Ìkẹjà long tẹ́bá tó bí ọ̀bọ̀ látó ṣòdì ó ń bọ̀ láti tó bá ti dé Ìkẹjà long ó ti máa rí ó fèsì express báyìí tàbí tó bá gba one way ibi one way ibi rélùwé yẹn wọlé ibẹ̀ gangan ni church yẹn wà ìṣó ọjọ́ márùn-ún yìí màmá hmm. bí yóò bá fi ọjọ́ márùn-ún gbàdúrà àyànmọ́ rẹ̀ ó sọ ju kí ó máa lo ọdún márùn-ún máa fi sáré àyànmọ́ kiri. Hmm. tí o tiẹ̀ tí ìdálójú gan kó máa tó lọ́wọ́. tí o tiẹ̀ tí mo pè yóò tó lọ́wọ́ bàbá olúwọlé roland ti dynamic bàbá adéníyì olówó pọ̀rọ̀kó ti love of christ àti bàbá fàṣàwẹ̀ àwọn bàbá bàbá wọ̀nyí gẹ́gẹ́ bí ìtọ́ni olúwa olúwa ní òun fẹ́ lo òórùn wọn pẹ̀lú ti pè yìí láti fi ṣe ohun tuntun nínú ayé wa àwọn olórin ẹ̀mí pọ̀ lọ́pọ̀lọpọ̀ bùnmi máa jẹ́ sí wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ àlè máa dáhùn kan bíbẹ̀ tó olúwa fẹ́ lò láti fi pé gbé ògo rẹ̀ jáde ohun tó dá mi lójú ni bí ìwọ bá gbìyànjú lótìtọ́ fake fake wà èmi ò mọ bá yẹn sọ pé miracle miracle ṣùgbọ́n mo mọ̀ pé ìbápàdé tó bá ní pẹ̀lú ọlọ́run tó bá lè gbìyànjú láti wá yóò yí ìtọ́rẹ padà yóò sì gbé ògo jáde mo máa sọ àsọtẹ́lẹ̀ ẹ̀ kan sí gbogbo ẹni tó ní oore ọ̀fẹ́ láti gbọ́ mi tó dẹ̀ lè ní tí ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mí lè níbikíbi tí ó bá wà ọlọ́run ìpèjọ apostolic Christi ẹni tó pè mí tó rán mi ní iṣẹ́ sí ayé ó gba ẹnu mi sọ sí ayé gbogbo ènìyàn tó wò mí pé afẹ́fẹ́ ìyanu kò wọnú ayé rẹ̀ àmín Jésù aláìsàn yìí ó yá dìde lórí àtẹ̀jẹ́ àìsàn àmín ìwọ tí ọ̀nà dímọ́ ọ̀nà kò là fún ọ àmín Jésù ìwọ tí a wọ̀ ní ẹ̀kú burúkú ìbálòpọ̀ ojú oorun ìwọ oúnjẹ ojú oorun lónìí mo dá ọwọ́ òkùnkùn àti iṣẹ́ rẹ̀ mo dá dúró in the name of Jesus. àmín nítorí díẹ̀ yìí ọmọ náà farahàn láti pàṣẹ ìṣòro Kristi Jésù ni mo pèsè ayé rẹ kó bí ayé rẹ wò kó yí ìtọ́lẹ̀ padà kí ògo tuntun kó dẹ̀ farahàn àmín in the name of Jesus. àmín bàbá nínú Olúwa kó tó di pé ẹ lọ ó yá ẹ bá pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún gbogbo àwọn ará ilé. 080 uh, Zero zero eight five five four seven three 080 554 73420. lẹ́ẹ̀kan sí i. òdo ẹ̀jọ òdo àrún àrún ẹ̀rin èje ẹ̀ta ẹ̀rin èjì àti òdo ìkejì zero seven zero three six nine one seven five zero five zero seven zero thirty six ninety one seventy five zero five. tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá nínú olúwa lẹ ti gbọ́ yẹn ó dá mi lójú pé lọ́gán tẹ́ ẹ bá ti pè wọ́n tí bàbá ò bá gbé igbákejì wọn á gbé ẹ wò ó ẹ ṣáà ti pe bàbá ẹ má gbàgbé ẹ má gbàgbọ́ pé bàbá gangan lẹ fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n yálà ọlọ́run nínú ayé bàbá lẹ fẹ́ bá sọ̀rọ̀ ìṣòro ọlọ́jọ́ márùn-ún yìí ẹ má pàdánù ẹ o ẹ lọ kẹ lọ bá olúwa ọlọ́run Ísírẹ́lì kẹ lọ bá pàdé mo ń fi àkókò ìsọ wípé ó dàbọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀ àmọ́ fún gbogbo ẹ̀yin tó bá wù pé ká gbé náà sórí ẹ̀rọ ayélujára àti pàápàá ká gbé já gbangba bí eléyìí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three six two two one four eight four zero seven zero three six two two one four eight four ó dàbọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀.